Ìhìnrere ti Lúùkù, orí kìíní, ọ̀rọ̀ ìṣáájú sí Tíófílù. Níwọ̀n bí ọ̀pọ̀ èèyàn ti dáwọ́lé e, láti to ìyìn wọn nìjọ lẹ́sẹẹsẹ, èyí tí ó ti gbilẹ̀ ṣinṣin láàrin wa, àní gẹ́gẹ́ bí àwọn tí ó ṣe ojú wọn láti ìbẹ̀rẹ̀, tí wọ́n sì já sí ìránṣẹ́ ọ̀rọ̀ náà, ti fi lé wa lọ́wọ́. Ó sì yẹ fún mi pẹ̀lú láti kọ̀wé sí ọ lẹ́sẹẹsẹ bí mo ti wádìí ohun gbogbo kínníkínní sí láti ìpilẹ̀ṣẹ̀ Tìófìlù ọlọ́lá jùlọ kí ìwọ kí o lè mọ òtítọ́ ohun wọn nì tí a ti kọ ọ́ àsọtẹ́lẹ̀ nípa ìbí Jòhánù onítẹ̀bọmi nígbà ọjọ́ Herodu ọba Judea àlùfáà kan wà ní ipa ti Abia orúkọ rẹ̀ a máa jẹ́ Sakaraya aya rẹ̀ sì ṣe ọ̀kan nínú àwọn ọmọbìnrin Aaroni orúkọ rẹ̀ a sì máa jẹ́ Elisabeti àwọn méjèèjì sì ṣe olódodo níwájú Ọlọ́run wọ́n rìn ní gbogbo òfin ohun ìlànà olúwa lé àìlẹ́gàn ṣùgbọ́n wọn kò lé ọmọ nítorí tí Èlísábẹ́tì yàgàn àwọn méjèèjì sì di arúgbó ó sì ṣe nígbà tí òun ń ṣe iṣẹ́ àlùfáà níwájú Ọlọ́run ní ipa iṣẹ́ tirẹ̀ bí ìṣe àwọn àlùfáà ipa tirẹ̀ ni àti máa fi tùràrí jóná nígbà tí ó bá wọ inú tẹ́ḿpìlì Olúwa lọ gbogbo ìjọ àwọn èèyàn sì ń gbàdúrà lóde ní àkókò sísun tùràrí. Áńgẹ́lì Olúwa kan sì fi ara hàn. Ó dúró lé apá ọ̀tún pẹpẹ tùràrí. Nígbà tí Sakaraya sì rí i, orí rẹ̀ wúlé, ẹ̀rù sì bà á. Ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún un pé, Má bẹ̀rù, Sakaraya, nítorí tí àdúrà rẹ gbà. Èlísábẹ́tì aya rẹ yóò sì bí ọmọkùnrin kan fún ọ. Ìwọ ó sì sọ orúkọ rẹ̀ ní Jòhánù. Ìwọ sì lé ayọ̀ àti inú dídùn èèyàn púpọ̀ yóò sì yọ̀ sí ìbí rẹ̀. Nítorí òun ó pọ̀ níwájú Olúwa, kì yóò sì mu ọtí wáìnì, bẹ́ẹ̀ ni kì yóò sì mu ọtí líle. Yóò sì kún fún ẹ̀mí mímọ́ àní láti inú ìyá rẹ̀ wá. Òun ó sì pa pípọ̀dà nínú àwọn ọmọ Ísírẹ́lì sí Olúwa Ọlọ́run wọn. Ẹ̀mí àti agbára Èlíjà ni òun ó sì fi ṣáájú rẹ̀ lọ láti pa ọkàn àwọn bàbá sí ti àwọn ọmọ àti ti àwọn aláìgbọràn sí ọgbọ́n àwọn olóòótọ́ kí ó lè pèsè èèyàn tí a múra sílẹ̀ de olúwa. Sakaráyà sì wí fún áńgẹ́lì náà pé, àmì wo lé èmi ó fi mọ èyí? Èmi ṣáà di àgbà, àti Èlísábẹ́ẹ̀tì aya mi sì di arúgbó. Áńgẹ́lì náà sì dáhùn, ó wí fún un pé, èmi ni Gébrẹ́lì, tí máa dúró níwájú Ọlọ́run. Èmi lè arán wá láti sọ fún ọ, àti láti mú ìyìn ayọ̀ wọ̀nyí fún ọ wá. Sì kíyèsí, ìwọ ìyádi ìwọ kì yóò sì lè fọhùn títí ọjọ́ náà tí nǹkan wọ̀nyí yóò fi ṣẹ nítorí ìwọ kò gba ọ̀rọ̀ mi gbọ́ tí yóò ṣẹ lé àkókò wọn. àwọn èèyàn sì dúró de Sakaraya ẹnu sì yà wọ́n nítorí tí ó pẹ́ nínú tẹ́ḿpìlì nígbà tí ó sì jáde kò lè fọhùn sí wọn wọ́n sì wòye pé ó rí ìran nínú tẹ́ḿpìlì nítorí tí ó ń ṣe àpẹẹrẹ sí wọn ó sì ya odi ó sì ṣe Nígbà tí ọjọ́ iṣẹ́ ìsìn rẹ̀ pé ó lọ sí ilé rẹ̀. Lẹ́yìn ọjọ́ wọ̀nyí ni Elizabeth aya rẹ̀ lóyún. Ó sì fi ara rẹ̀ pamọ́ lé oṣù márùn-ún. Ó ní, báyìí lolúwa ṣe fún mi lé ọjọ́ tí ó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò lọ́dọ̀ aráyé. Àsọtẹ́lẹ̀ nípa ìbí Jésù. Lé oṣù kẹfà, a sì rán áńgẹ́lì Gabriel láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Gálílì tí à ń pè ní Násárẹ́tì sí wúńdíá kan tí a fẹ́ fún ọkùnrin kan tí a ń pè ní Jósẹ́fù ti ìdílé Jáfídì orúkọ wúńdíá náà a sì máa jẹ́ Màríà áńgẹ́lì náà sì tọ̀ ọ́ wá ó ní àlàáfíà ìwọ ẹni tí a kọjú sí ṣe lí oore Olúwa pẹ̀lú rẹ alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin ṣùgbọ́n ọkàn rẹ̀ kò lélẹ̀ nítorí ọ̀rọ̀ náà ó sì rò nínú ara rẹ̀ pé irú kíkí kílì èyí Áńgẹ́lì náà sì wí fún un pé, Má bẹ̀rù, Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Sáàsì kíyèsí, ìwọ ó lóyún nínú rẹ, ìwọ ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ó pọ̀, ọmọ ọ̀gá ògo jùlọ ni a ó sì máa pè é. Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún un. Yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé. Ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. Nígbà náà ni Màríà wí fún áńgẹ́lì náà pé, èyí ò wá ti ṣe rí bẹ́ẹ̀. Nígbà tí èmi kò tí ì mọ ọkùnrin. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún un pé, ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá, àti agbára ọ̀gáàgo yóò ṣíji bò ọ́. Nítorí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí, ọmọ Ọlọ́run lè a ó máa pè é. Sì kíyèsí, Èlísábẹ́tì ìbátan rẹ, òun pẹ̀lú sì lóyún ọmọkùnrin kan lí ògbólógbòó rẹ̀ èyí sì ni oṣù kẹfà fún ẹni tí à ń pè lé àgàn nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe Màríà sì wí pé wọ ọmọ ọ̀dọ̀ olúwa kí ó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ áńgẹ́lì náà sì fi í sílẹ̀ lọ Màríà lọ bẹ Elisabeti wò ní ijọ́ wọ̀nyí ni Màríà sì dìde ó lọ kánkán sí ilẹ̀ òkè sí ìlú kan ní Júdà ó sì wọ ilé Zakaraya lọ ó sì kí Elisabeti ó sì ṣe nígbà tí Elizabeth gbọ́ kìkì Maria ọlẹ̀ sọ nínú rẹ̀ Elizabeth sì kún fún ẹ̀mí mímọ́ ó sì kélé òun rárá ó sì wí pé alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin alábùkún fún sì ni fún ọmọ inú rẹ líbo sì lè èyí ti wá bá mi tí ìyá olúwa mi ìbá fi tọ̀ mí wá ṣáà wò ó bí ohun kíkì rẹ ti bọ́ sí mi lé etí ọlẹ̀ sọ nínú mi fún ayọ̀ alábùkún fún sì lé ẹni tí ó gbàgbọ́ nítorí nǹkan wọ̀nyí tí a ti sọ fún un láti ọ̀dọ̀ Olúwa wá yóò ṣẹ. Màríà kọ orin ìyìn. Màríà sì dáhùn, ó ní, ọkàn mi yin Olúwa lógo, ẹ̀mí mi sì yọ̀ sí Ọlọ́run olùgbàlà mi, nítorí tí ó ṣíjú wo ìwà ìrẹ̀lẹ̀ ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀, ṣáà wò ó, láti ìsinsìnyí lọ, gbogbo ìran èèyàn ni yóò máa pè mí ní alábùkún fún. Nítorí ẹni tí ó lé agbára ti ṣe ohun tí ó tóbi fún mi, mímọ́ sì lé orúkọ rẹ̀. Àánú rẹ̀ sì ń bẹ fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ láti ìrandíran. Ó ti fi agbára hàn lé apá rẹ̀. Ó ti tú àwọn onírera ká ní ìrunú ọkàn wọn. Ó ti mú àwọn alágbára kúrò lórí ìtẹ́ wọn. Ó sì gbé àwọn tálákà lékè. Ó ti fi ohun tí ó dára kún àwọn tí ebi ń pa ó sì rán àwọn ọlọ́rọ̀ padà lọ́wọ́ òfo ó ti ran Ísírẹ́lì ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ ní ìrántí àánú rẹ̀ bí ó ti sọ fún àwọn baba wa fún Ábúráhámù àti fún irú ọmọ rẹ̀ láéláé Màríà sì bá jókòó níwọ̀n oṣù mẹ́ta ó sì padà lọ sí ilé rẹ̀ ọjọ́ Èlísábẹ́tì pé wàyí tí yóò bí ó sì bí ọmọkùnrin kan ìbí Jòhánù onítẹ̀bọmi àti àwọn aládùúgbò àti àwọn ìbátan rẹ̀ gbọ́ bí Olúwa ti ṣe àánú ńlá fún un wọ́n sì bá a yọ̀. Ó sì ṣe ní ijọ́ kẹjọ wọ́n wá láti kọ ọmọ náà nílà. Wọ́n sì sọ orúkọ rẹ̀ ní Zekaraya gẹ́gẹ́ bí orúkọ bàbá rẹ̀. Ìyá rẹ̀ sì dáhùn, ó ní bẹ́ẹ̀ kọ́, bí kò ṣe Jòhánù ni a ó pè é. Wọ́n sì wí fún un pé, kò sí ọ̀kan nínú àwọn ará rẹ̀ tí à ń pè ní orúkọ yìí wọ́n sì ṣe àpẹẹrẹ sí bàbá rẹ̀ bí ó ti ń fẹ́ kí a pè é. Ó sì béèrè wàhálà, ó kọ wípé Jòhánù li orúkọ rẹ̀, ẹnu sì ya gbogbo wọn, ẹnu rẹ̀ sì ṣí lọ́gán, okùn ahọ́n rẹ̀ sì tú, ó sì sọ̀rọ̀, ó sì yin Ọlọ́run. Ẹ̀rù sì bà gbogbo àwọn tí ń bẹ ní agbègbè wọn, a sì ròyìn gbogbo nǹkan wọ̀nyí ká gbogbo ilẹ̀ òkè Jùdíà. Gbogbo àwọn tí ó gbọ́ sì tò sínú ọkàn wọn wọ́n wí pé irú ọmọ kí lè èyí yóò jẹ́ ọwọ́ olúwa sì wà pẹ̀lú rẹ̀. sakaraya sọ àsọtẹ́lẹ̀ sakaraya bàbá rẹ̀ sì kún fún ẹ̀mí mímọ́ ó sì sọ tẹ́lẹ̀ ó ní olùbùkún lí olúwa ọlọ́run ísírẹ́lì nítorí tí ó ti bojú wò ó sì ti dá àwọn ènìyàn rẹ̀ nídè ó sì ti gbé ìwo ìgbàlà sókè fún wa ní ilé dáfídì ọmọ ọ̀dọ̀ rẹ̀ bí ó ti wí lí ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ tí wọ́n ti ń bẹ nígbà tí ayé ti ṣẹ̀ pé a ó gbà wá là lọ́wọ́ àwọn ọ̀tá wa àti lọ́wọ́ gbogbo àwọn tí ó kórìíra wa láti ṣe àánú tí ó ti lérí fún àwọn bàbá wa àti láti rántí májẹ̀mú rẹ̀ mímọ́ ara tí ó ti bú fún Ábúráhámù bàbá wa pé òun ó fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí ó lè máa sìn láì fòyà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú rẹ̀ dé ọjọ́ ayé wa gbogbo àti ìwọ ọmọ wòlíì ọ̀gá ògo lè máa pè ọ́. nítorí ìwọ ni yóò ṣáájú olúwa láti tún ọ̀nà rẹ̀ ṣe láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn èèyàn rẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn. nítorí ìyọ́nú ọlọ́run wa nípa èyí tí ìlà oòrùn láti òkè wá bojú wò wá láti fi ìmọ́lẹ̀ fún àwọn tí ó jókòó lé òkùnkùn àti lí òjìji ikú àti láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà. ọmọ náà sì dàgbà ó sì lé lé ọkàn ó sì wà ní Júù títí ó fi di ọjọ́ ìfihàn rẹ̀ fún Ísírẹ́lì.